إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ترى وزاد المعافي هدي خير العباد بناني أتم تسواج لوراتني للعلامة ابن القيم عليه رحمة الله níbi tí a dé òun náà níbi tí olùmọ̀ wa ti ń ṣàlàyé nípa aṣọ aláfihàn aṣọ àfihàn libasu aṣóhàn nínú àwọn aṣọ téèyàn gbọ́dọ̀ wọ̀ aṣọ ìwọ̀ òun náà ni aṣọ aláfihàn kí ni túmọ̀ aṣọ aláfihàn òun náà ni aṣọ tó ṣe pé yóò kọlu attention àwọn èèyàn yóò jọ sa yóò bí káwọn èèyàn máa wọ pé irú àfihàn ọba ṣe wípé ọ̀nà méjì ló lè gbà wá jẹ́ aṣọ jẹ́ olówó ga. àbí kó jẹ́ pé aṣọ tó rẹ̀ ńlẹ̀ yányá pé méjèèjì yìí ó lè kó sínú aṣọ ṣòhùrọ̀ tó ń ṣe ọlọ́run ọba tó ṣe é léwọ̀ èèyàn gbọ́dọ̀ máa téèyàn fẹ́ fi ṣàfihàn ìṣàfihàn àwòrán tó lè bá wa ó pọ̀ òun náà ni gbogbo aṣọ téèyàn bá ti wọ̀ tó ṣe pé àwọn èèyàn sáà ń ṣe àwọn èèyàn lè pé ah sásọ náà sì lélẹ̀ ìwọ ẹ̀ ẹ̀rí tí ó jẹ́ pé kò ní ṣe déédéé aṣọ tí oníkálukú wò wípé ah ó ṣe ó nọ́mà ó ṣe déédéé ó lè wá jẹ́ wípé àwòrán àfihàn yìí bóyá látara ìnáwó àbí àṣejù níbi wíwọ̀ rẹ̀ níbi tó kó sí àti kó jẹ́ pé àṣe ètò tó ti pọ̀ jù méjèèjì ló lè ti ṣòhòrò jáde àwòrán kan lélẹ́yìí nínú ẹ̀ nígbà míì ó lè jẹ́ aṣọ kan tó ṣe pé àwọn àjọ ń àwọn ìlú wọn wọn kì í wọrú ẹ̀ wọn kì í wọrú ẹ̀ ẹ̀rí kéèyàn wá lọ wọ irú aṣọ báyìí kí kéèyàn fi kókó kó fi ránṣọ wọn ni kí ló wọ̀ ní kí n sáà ti wọṣọ kí n ti kára kí n sáà ti máa ń hòhò ọwọ́ àwọ̀ kòkó ń kálukú wọn wò pé ní àdẹ́ranko so ń kálukú mọ̀ á ọ̀tún mọ̀ wò irú èèyàn ni ọ̀wọ́ àwọ̀ aṣọ tí lágbájá gbogbo tó bá ti ń gbọ́ ọ̀wọ́ àwọ̀ aṣọ tó wọ̀ ọ̀wọ́ àwọ̀ ó ti di aṣọ àfihàn ṣùgbọ́n èèyàn mọ̀ wò báyìí irú aṣọ yìí ń ṣe ọlọ́wọ́n ọba ṣe é léwọ̀ olùmọ́wá ni wà fi sunan omi ilẹ̀ nínú ẹgbà wa ó wà nù sunan ẹ̀rí nínú àwọn olùmọ̀ tí wọ́n kó tíra àwọn jọ tán sọ ní sunan. an ibn Umar yarfa'uhu ila nabiyyi sallallahu alayhi wa sallam àdìsí tó wá látọ̀dọ̀ sàbẹ̀ radiyallahu ta'ala anhuma ibn Umar òun náà ní látọ̀dọ̀ ń ṣe ọlọ́run lòun ti gbọ́rọ̀ yìí ànábì ní man labisa thawba shuhra. èèyàn bá wọṣọ àfihàn aṣọ àfihàn albatahu allahu yawma alqiyama sawba masamazala ọlọ́run ọba yóò wọ̀ ní aṣọ yẹ̀yẹ́ níjọ́ alkiyama òun fẹ́ wọṣọ àfihàn tó bá wọ̀ láyé inú ìjìyà rẹ̀ ni pé aṣọ yẹ̀yẹ́ ni ọlọ́run gbé wọ̀ lọ́rùn níjọ́ alkiyama thumma iná ní ọ̀padà wá ní ọ̀padà wá káyìn sí iná ní ọ̀padà jó pẹ̀lú aṣọ ìlara rẹ̀. le òun lọ wá lórí ọ̀rọ̀ yìí kí ẹ̀ wọ aṣọ àfihàn nígbà míì aṣọ àfihàn ó lè jẹ́ pé ọ̀dà nísìn aṣọ táwọn obìnrin máa ń wọ̀ bóyá láwùjọ kan mọ̀ pé obìnrin ní máa ń wọ orí eléyìí kọkùnrin wá wọ̀ ó ti ní bùbá tiwọn ó ní bóbìnrin ṣe ń ránṣọ tó máa fẹ́ rán ìró àti bùbá kéèyàn wá wọ bùbá obìnrin bá ṣe ń ràn òun kọ́mọ wá wọ káàkiri ẹ̀rí pé àwọn èèyàn mọ̀ pé ṣé nǹkan ò ṣe é wọ́n á ní kí lòun ṣe aṣọ obìnrin lónìí ta ló ta lọ́kọ̀ obìnrin sí i là kéèyàn sá ti wọṣọ gbogbo èèyàn yóò mọ̀ yíjú sọ̀tún mọ̀ yíṣu pé irú ẹ̀ wá wọṣọ tẹ́lẹ̀ yìí wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí bá ṣe sọ oríṣiríṣi àwòrán òun ni lè bá ṣoṣo hàn aṣọ àfihàn ó lè gbà wá. olùmọ́wá ní wàhálà ní annahu qasada bihi al-ikhtiyal wal-fakhr wọn nítorí pé ẹni tó wọṣọ àfihàn ó fẹ́ fi ṣe fàárí ó fẹ́ sìnyàn gan-an ó fẹ́ sìnyàn ó fẹ́ ríra ẹ̀ lórílẹ̀ fa'aqabahu بنقيض ذلك يلون ìyàtọ́lọ́run wa fi jẹ́ òun náà ní tó ṣe déédéé ẹ̀ lódì kejì èèyàn bá rí rẹ̀ lórílẹ̀ ọlọ́run àfìyà ìyẹpẹrẹ àfijẹ́ ọlọ́run lọ́fà tó fi jẹ́ pé ìjìyà tó wá lálùkìyàmà òun náà ní ìjìyà ìyẹyẹ aṣọ kò jẹ́ wá jẹ́ pé inú náà ni ètò wọn kàgùn sí i olùmọ́wání fàákọ́bàhù lọ́hùbínà kílí láàdì fàázàláhù òun ló wá bí kọ́lọ́n ọ̀bọ yẹ̀yẹ́ kàmá àkọ́bà man àtọ́lá síyábàhù kúyálá gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ń fìyà jẹ bí ó ṣe fìyà jẹ gbogbo ẹni tí aṣọ rẹ̀ bá ń tayọ kókósẹ̀ láti fi ṣe fáàrí. bí an khatafa bihi al-ard wọn ni kódà bẹ nínú irú ìjìyà ẹni tó ṣe pé ọlọ́run ọba yóò mú wọnú lẹ́lẹ̀ yóò rí mọ́lẹ̀ fọwọ́ yatajaljalu fiha ila yawmil qiyamah yóò máa sọ̀kalẹ̀ yóò máa wọnú ilẹ̀ lọ kálkìyàmọ̀ ọlọ́run èdè ni kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí orin ilẹ̀ olùmọ́ni wa fi sahihayn an ibn Umar qala qala rasulullah àdìsí alákọ̀ọ́kọ́ yìí àdìsí wàbí orin ìrànìyàn رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ذكر رجلا النبي أصر قرن كان جوكا olójáde sáwọn èèyàn rẹ̀ aṣọ rẹ̀ ìwọlẹ ọyàrùn ọtẹ gbogbo ẹ̀ ó rìn gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ nígínnígín nígbà tó lọ́wọ́ bá fẹ́ fìyà jẹ fàkọ́sàfà bíi hìl àrò ọlọ́wọ́ bá ìyá ọlọ́run sì ni ọmọ wọnú ilẹ̀ lọ kílẹ̀ ó gbé mi kó gbé mu lófin ní fàwọ́ yòtàjáljalù fi ha ila yawmil qiyamah yóò máa wọnú ilẹ̀ lọ yóò máa sọ̀kalẹ̀ sínú lẹ́lẹ̀ lọ ni tẹ́lkìyàmọ̀ ọlọ́run lédè irú jìyà yìí òun ni ọlọ́run ọba fi jẹ kọ́rùn kọ́rùn náà gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ̀rọ̀ ẹ̀ nínú al-Qur'an nínú àwọn ìyà tó lé ní ìwọlẹ̀ lọ oríṣiríṣi ìtumọ̀ làwọn olùmọ̀ ṣàlàyé gbogbo ẹni tí ń ṣe léyìí ó lè jẹ́ pé láyé ọ̀ràn ọba ṣe bẹ́ẹ̀ fáwọn ilẹ̀ gbé mi ó gbé lánú ọ̀wọ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ yóò sì máa sọ̀kalẹ̀ sínú ilẹ̀ lọ ìjìyà ní o sálùkì àmọ́ ọlọ́run èdè ẹlẹ́ẹ̀kejì òun ni pé bóyá ń tọ́ àwọn tiẹ̀ ti kú láyé wọ́n ti sin ó ṣeé ṣe kọjá pé inú ìjìyà rẹ̀ ni pé yóò mọ̀ wọnú lẹ́lẹ̀ lọ bó lélé yóò ṣe rí olúwa nìkan lọ́mọ àwọn ọmọ bó ní pàápàá ìwọlẹ̀ rẹ̀ bí òun ló ṣe máa wọlé lọ ṣùgbọ́n ṣe ọlọ́run ọba as-sadiqul masduq nàbí sàlàyé wípé gbogbo ẹnikẹ́ni ó dákọ̀ ọkùnrin kan ó lọ jáde ọ̀yàrún ẹ̀rí mọ̀rọ̀jálú mọ̀rọ̀jálú sha'rahu. ọ̀yàrùn ó ṣe fáàrí ó mọ́ tó ní wá ń sìn yàrá ń rìn lórílẹ̀ ní rìn ìyàrá ìyàtọ̀ ọ̀rọ̀ wọn bá fi jẹ́ ni olùmọ́wá ni wọ́n fi sahihayn ó tún rinlẹ̀ nínú àdìsí tó wà ní Bukhari àti Muslim ní Ibn Umar radiyallahu ta'ala anhuma qala qala Rasulullah sallallahu alayhi wa sallam man jarra thawbahu khuyala lam yanzur Allahu ilayhi yawm al-qiyamah gbogbo ẹnikẹ́ni tí aṣọ rẹ̀ ti bá ń wọlé gbogbo ẹnikẹ́ni ìhàn in respect gbogbo orúurú yẹn ọlọ́run ò ní ṣíjú àánú wò ní alkiyama ìyá ilé kì í sọ̀rọ̀ eré kaṣọ yẹn kọ́ máa wọlé kọ́ máa tayọ kókósẹ̀ àfàwa tún ní wà fi sunan ó tún rinlẹ̀ bẹ́ẹ̀ nínú sunan anhu wa ayran àtọlòjíṣẹ́ ńlá Muhammad sallam ó ní alishbal alisbal fil izari wal qamisi wal imama man jarra shay'an minha khuyala lam yanzurillahu ilayhi yawm al-qiyamah gbogbo ntí èèyàn báyìí wọ̀ sára kọ́dọ̀ kò bá jẹ́ láwàní kò bá jẹ́ èyí tí èèyàn wọ̀ sábẹ́ kọba jẹ́ kìí sáré ṣòkòtò mọ́ ó di aṣọ gangan ló wá gùn látòkè ju ìgbèléke yẹn náà ní kó tó dé kókósẹ̀ aláàrẹ náà ní kókósẹ̀ tó bá ti tayọ bẹ́ẹ̀ ó lè jẹ́ láwàní ó lè jẹ́ ṣòkòtò ó lè jẹ́ àdàbúra ó lè jẹ́ mọ́njárọ́ amínhá fúyàlà èyíkéyìí nú ẹ̀ tí yẹn bá fi ju bẹ́ẹ̀ lọ ní ti fáàrí لم ينظر الله إليه يوم القيامة قل هو نشي جوانو القيامة قل نري ينالون ثم حديثين قل هو نيو نيو عنو القيامة وتوا نور ابن عمر أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم في الإزار فهو في القميص وكذلك لبس الدني من الثياب يذم في موضع wàyọ̀hùmádù fi mawdi'i bíbá iná ni a ti do olùmọ̀ àti tó ń bọ́ sí àkòrí mi àpapọ̀ ọ̀rọ̀ wa ní òwúrọ̀ yìí tí olùmọ̀ wa tó tún fẹ́ ká mọ̀ òun náà ni tó ní ṣe pẹ̀lú àwọn aṣọ wíwọ̀ nípa kọ́mọ̀jáṣọ ìyára ó aṣọ tí yóò máa tayọ ìgbèléke ti sharia ti islam tó ń ṣe ńlá muhammad salawatullah wasalamu alayhi tó láṣọ ọkùnrin tó gbọdọ̀ dé tí ò gbọdọ̀ tayọ ẹ̀ allah lọ́rùn wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa jẹ́ ká lè tẹ̀lé lánàá nábì lóòótọ́ àti lódodo ní kọ̀rọ̀ àti ní gbangba àbẹ̀ olúwa kọ́mọ́sà fi òdodo hàn wá lódodo kó jálè tẹ̀lé ó fi bàjẹ́ hàn wá ní bàjẹ́ kó lè ajé lè jìnà sí i ó láì fún ìjì ọ̀rọ̀ Allahumma inna nas'aluka hubbak wa hubba man yuhibbuk wa hubba 'amalin yuqarribuna ila hubbik Allahumma inna nas'aluka hudak waj'al 'amalana fi ridak. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمنا في أوطاننا اللهم آمنا في ديارنا اللهم نسألك الأمن والأمان في الدنيا والآخرة ربي ولوا wọ́n على ọlọ́kàn إلى إلى تنفي كاكري wọ́n gbé yàn wọ́n jí yàn ọkàn balẹ̀ gbogbo ẹ̀ ọba ọ̀la ṣàṣà foríjì fún wa ṣùgbọ́n lọ́kàn balẹ̀ ọ̀la ìkú méjì olúwa náà gbogbo wàhálà yìí Allahumma innana a'udhu bika min jahdi al-bala wa daraki ash-shaqa wa su'i al-qada wa shamatati al-a'da اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك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 جزاكم الله خيرا